Àlọ́ mi dá fìrìgba gbòó, ó dá lórí Ìjàpá, ajá àti ìyá arúgbó kan. Ẹ pẹ̀lẹ́ ìyá wa o. O ṣeun ọmọ mi. Ọ̀rẹ́ jẹ́ kí a lọ ràn yá àgbàlagbà yẹn lọ́wọ́. Mi ò ní àkókò láti fi ṣòfò. Má rò ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọmọ Oòduà a ní láti máa ran àwọn àgbàlagbà lẹ́rù. Mi ò dí ẹ lọ́wọ́ tó bá fẹ́ lọ ràn wọ́n lọ́wọ́ àmọ́ èmi ní tèmi mi ò ráyè ìyá wa ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. ó ṣeun ọmọ mi ìwọ náà dàgbà. ó ṣeun ọmọ mi. ìyá wa ǹjẹ́ nǹkan kan wà tí ẹ tún fẹ́ kí a bá yín ṣe. ó ti gbìyànjú ọmọ mi èmi náà ó sì ṣe ọ́ lóore ẹ má ṣe yọnu ìyá wa. tẹ̀lé mi ká lọ. ṣó o rí àwọn ìlú mẹ́ta yìí mú èyíkéyìí tó bá wù ọ́ nínú wọn. wọn kì í ṣe ìlú lásán ìgbàkígbà tí ebi bá ń pa ọ́ lu ìlú náà lu ìlú náà lu ìlú náà. lẹ́yìn àsìkò díẹ̀ ìyàn mú nínú ìlú ebi ń pa àwọn ènìyàn àti ẹranko. Hmm, ebi yìí mà wá pọ̀ o a ti ṣèyí sí. ǹjẹ́ ìyín lọ rèé bá ọ̀rẹ́ mi ajá báyìí ó fara jọ wípé iyàn tó mú yìí ò dé ọ̀dọ̀ rẹ̀ rárá ojoojúmọ́ ní í jẹ tí ń mu. kò sí rókòkòròdò. a jẹ́ wípé ó ní ọgbọ́n tó ń dá sí i. jẹ́ǹrẹ́ bá kó fi ọ̀nà hàn mí. ọ̀hún ń bí ọ̀rẹ́ ni wá. òótọ́ ni o. jẹ́ kí a jẹun. ní sùúrù náà nbí o ní ìlú mẹ́ta ní bẹ ní àgbàlá ìyá náà èmi ló wá dé tí o wá gbé èyí tó kéré jù nínú àwọn ìlú náà. ìtẹ́lọ́rùn làgbà díẹ̀ náà tó nínú nǹkan ní nǹkan. ìtẹ́lọ́rùn kọ́ ìtẹ́lẹ́sẹ̀ ni ẹgbọ́n náà ọ̀nà ọ̀jẹ́ ńlá rèé o tí ọwọ́ mi bá fi lè tẹ ìlú ńlá yìí ẹnu kí n yá sí ilé oúnjẹ ńlá ni o kí n sí ilé oúnjẹ ńlá sínú ìlú wa kí n bẹ̀rẹ̀ sí ní ta oúnjẹ fún àwọn èèyàn láìpẹ́ ó wá dé tabua ń kọ́ ilé ńlá ń sì fẹ́ obìnrin tó rẹwà. mo kú o mi ò jẹ́ mọ́ ẹ̀dá mi o ah, mo kú o mi ò jẹ́ mọ́ mi ò jẹ́ mọ́ ayé mi o tèmi bá mi ìdí àlọ́ yìí kọ́ wa kí a máa bọ̀wọ̀ fún àgbàlagbà ó tún kọ́ wa wípé kí a máa ran àwọn àgbàlagbà lọ́wọ́ ó tún kọ́ wa wípé kò dára kí a máa jalè hmm? kódà olè ló ń ba ọmọlúàbí jẹ́. Ó tún kọ́ wa wípé kò dára kí a ní ọ̀kánjúà. um Ẹ má jẹ́ á máa ṣọ̀kánjúà. Ọ̀kánjúà a máa kóni sínú ìyọnu, àní ríyọnu. Irú eléyìí tí Ìjàpá kó ara rẹ̀ sí látara àìní ìtẹ́lọ́rùn. Ẹ̀yin ọmọdé, ẹ fi ìtàn yìí, ẹ fi ṣe ẹ̀kọ́ kí ẹ sì tẹ̀lé e.